إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له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 أما بعد فإن أصدق الحديث كلام الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار عباد الله اتقوا الله حق تقاته كما أمر بذلك في القرآن العظيم وكما رغب إلى ذلك النبي صلى الله عليه وسلم وحث عليه في أحاديث صحيحة واعلموا أن تقوى الله سبحانه وتعالى واجب على كل مسلم ومسلمة عباد الله اليوم سنواصل الحديث حول حقيقة الإسلام وسنتكلم اليوم عن الركن الثالث من أركان الإسلام التي يجب على كل مسلم ومسلمة أن يحافظ عليها وأن يجتنب كل ما يهدم هذه الأركان عباد الله الركن الثالث من أركان الإسلام هو الزكاة إيتاء الزكاة والزكاة عباد الله مشروعة في الكتاب والسنة أما من القرآن فقال الله سبحانه وتعالى في محكم تنزيله خذ من أموالهم صدقة تطهرهم وتزكيهم بها والآيات في الزكاة كثيرة في القرآن وكذلك في سنة النبي صلى الله عليه وسلم ومن ذلك حديث رؤيا الإسلام على قلب شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وصوم رمضان وحج البيت لمن استطاع إليه سبيلا هذه هذا الحديث من الأحاديث الكبيرة الواردة في مشروعية الزكاة وقد ورد من حديث معاذ بن جبل حين بعثه الله بعثه النبي صلى الله عليه وسلم إلى اليمن وقال النبي صلى الله عليه وسلم له في ذلك الأحاديث وأخبرهم أن أنه يجب عليهم زكاة تؤخذ من أغنيائهم وترد على فقرائهم أو كما قال صلى الله عليه وسلم والزكاة عباد الله عبارة عن حصة مقدرة من مال مخصوص في وقت مخصوص تصرف في جهة في جهات مخصوصة وقد شرع الله سبحانه وتعالى الزكاة تزكية لمال المزكي وكذلك مساعدة للفقراء والمساكين ولذلك يجب الاعتناء بهذا الركن العظيم من أركان الإسلام لما لما لها من الأهمية الكبيرة واعلموا عباد الله أن الله سبحانه وتعالى قد بين لنا في القرآن بيانا شافيا الذين يعبدون هذه الزكاة وذلك في قوله تعالى إنما الصدقات للفقراء والمساكين والعاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وفي السبيل كما شرع النبي صلى الله عليه وسلم كل ما يتعلق بالزكاة من النصاب والحول واعلموا عباد الله أن الزكاة تشرع في في أنواع كثيرة من أموال الناس ومن ذلك الذهب والفضة وكذلك المواشي وكذلك الحلي حلي المرأة يجب كشف فيها الزكاة وكذلك الركاب وعلوم التجارة وما أشبه ذلك من الأموال واعلموا عباد الله أن الزكاة لتجب على كل واحد يجب أن يتوفر فيها شرطان الشرط الأول بلوغ النصاب والشرط الثاني حلول الحول كفى الله سبحانه وتعالى أترى الكتاب النبي محمد صلى الله عليه وسلم àlékún kí ọlọ́wọ́ bá àlékí ọlá àlékún orí ajé ìjẹta rẹ̀ ó ma bá wọn sàábí ànábì àti gbogbo àwọn tó bá dúó lórí ìlànà ànábì sallallahu alaihi wasallam pẹ̀lú òdodo tí jó fi jọ òbìnrin kìyàmà ẹ̀yọ́ rúsí ọlọ́wọ́ bá àlékí ọlá gẹ́gẹ́ bá bí lọ́n sọ fúnra wa nínú ní gbogbo ògbà nígbà tá a bá ń sọ̀rọ̀ nígbà tá a bá ń ṣe ọlọ́wọ́ bá àlékí ọlá

káwà lọ lè mọ̀ pé ogun tá a bá ti pè ládàádáálẹ̀ nínú ẹ̀sìn káàmà gbé anú ni ogun tá a bá ti pè lánà káàmà pé máa gbé yàn lọ́nu lẹ́ni tó bá díjọ́ gbé dàbí kìyàmà ọlọ́run bá dìkẹ́ ọlákọ́mọ́sà sọ kó a kó nínú ìyá rẹ̀ kó nínú náà rẹ̀ tó bá díjọ́ gbé dàbí kìyàmà ẹ̀yà oṣù ọlọ́run bá dìkẹ́ ọlá bákan náà ẹ jẹ́ bá káwà lọ lè mẹ́ ìpé ìgbẹ̀rọ ọlọ́wọ́ bá lè fi ọlátàmù tó fún àyí ọ̀ranyàn ni fọ́kùnrin ọ̀ranyàn ni fóbìnrin ọ̀ranyàn ni fọ́mọdé ọ̀ranyàn ni fágbàlagbà ọ̀ranyàn ni fọ́kọ́ ọ̀ranyàn ni fúyàwó ọ̀ranyàn ni lórí àbá kọ́dà ọ̀ranyàn ni fáwọn ọmọdé ó káwà lọ lè mẹ́ ìpé ìgbẹ̀rọ ọlọ́wọ́ ni àkórí ìgbòsọ́lọ́wọ́ bá lè fi ọlá ń pa wá láti káṣe nínú àwọn àjọsìn òkòdé ẹ̀ máa ń ẹ̀yà bá ń dá àpò lásán ẹ̀yà bá ń dá àpò rẹ̀ ni ẹ̀yà rúnni ọlọ́ọ̀bá àlejọ́lá gẹ́gẹ́ bí ọ̀rọ̀ náà ní bábọ̀ láti fi ọ̀sẹ̀ mélòó kan nípa àpékọ́tò Islam pàápàá ìgbàtà ń pè ní Islam gẹ́gẹ́ bá ti máa sọ fúnra wa gẹ́gẹ́ àníbùkátà sí kátúntà gbéyẹ̀wò pàápàá ní pè ní Islam látara pé àwọn èèyàn ti dá nǹkan ní ìpapọ̀mọ́ Islam tí ò sí bẹ́ẹ̀ látara pé àwọn èèyàn ti kiri kiri nǹkan pọ̀mọ́ ẹ̀sìn Islam tí Islam ní wá ń dàrú mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lójú ọwọ́ àti pàtàkì kásàlàyé ìsìláàmù fúnra wa ọwọ́ àti bá ti sọ̀rọ̀ nípa ìsìláàmù táà ní kọ́ gbé ọ̀rọ̀ wa láti àwọn orígun mara tó mú ìsìláàmù tó òun náà láti bá adé ní erigun ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn erigun ìsìláàmù ẹ̀yẹ̀rú tí ọlọ́wọ́ bá lè jọlá erigun ẹlẹ́ẹ̀kẹta yìí òun náà ní nǹkan táàmà sí azakat òun náà láàmà sí azakat zakat tá sọ yìí ó gbajúmọ̀ lórí ahọ́n gbogbo ẹni tó bá jẹ́ Yorùbá ìdí gbogbo aná máa ń pè náà ní zaka ìpìlẹ̀ rẹ̀ nínú èdè lárúbáwá òun náà ni azaka èdè lárúbáwá náà ni yorùbá yá lò ní yorùbá náà ti ń pè ní zaka ẹ̀ ní zaka yìí orígun ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn orígun ẹ̀sìn islam wa ni tí ọlọ́ọ̀bá àlejò ọlá ṣe ló fi fún wa nínú alukur'an tí àwọn èyí tó pọ̀ tó nínú àwọn súnà ànábì sallallahu alaihi wa sallam tàbálọ́lẹ̀ ewu ní Al-Qur'an a rí pé ọlọ́ọ̀bá àríkíọlá sọ̀rọ̀ púpọ̀ nípa zakata ń sọ yìí tọ́lọ́ọ̀bá àríkíọlá bá ń dákọ ìrun kíkí ọlọ́ọ̀bá àríkíọlá yóò máa fi zakalé wọ̀lẹ̀fẹ̀ múnà sọ̀láàdá wọ̀yọ̀dọ̀ na zakat tàbálọ́lẹ̀ ewu a rí pé bẹ́ẹ̀ ó pọ̀ zakati eléyìí ó jẹ́ àmì máa bí zakati pàtàkì tó bóun náà ti wúwo tó nínú àwọn orígun ẹ̀sìn Islam ọlọ́ọ̀bá àríkẹ́ ọláwà pàwà láfẹ́ ó pa Ànábì sallallahu alaihi wasallam láfẹ́ nínú Al-Qur'an ọlọ́ọ̀bá àríkẹ́ ọlá ní kó dúmínà amwalihim sadaqah tutahhiruhum wa tuzakkihim biha ọlọ́ọ̀bá àríkẹ́ ọlá ní ilẹ̀ Ànábì sallallahu alaihi wasallam kó dúmínà amwalihim sadaqah ilẹ̀ Ànábì mú ìdí ó máa jẹ́ sadaqah yóò máa jẹ́ sàárà tutahiruhum wa tuzakkihim biha ìrẹ́ ànábì sallallahu alaihi wasallam ó ma fi ṣe tó bá ti yọ ma yìí ṣe àfọ̀mọ́ ọkàn wọn yóò fọ̀ wọn máa ń kò níbi àwọn ẹ̀ṣẹ̀ nítorí ọkàn wọn ọlọ́ọ̀bá àríkẹ́ ọlápá nẹ́bí sallallahu alaihi wasallam látẹ́ ilé bá nẹ́bí yọ zàká nínú dúkìá àwọn mùsùlùmí nẹ́bí kìí ṣe àṣẹ ẹ̀sàfà nàbí sallallahu alaihi wasallam àṣẹ ní fún gbogbo ẹn tó bá ti wà ní ààyè aláṣẹ tó wà nípò eléré gbogbo mùsùlùmí ipé kó ma ń gba zàká lọ́wọ́ àwọn tí wọ́n ní àwọn tí wọ́n lẹ́tọ̀ọ́ fún olè zàká kó gba zàká lọ́wọ́ wọn eléyìí òun náà làwọn kan sì gbọ́ nígbàtá nàbí sallallahu alaihi wasallam jáde láyé náà tí wọ́n láwọn ò ní yọ zàká má gbé <clears throat> zàká òjò ọ̀ràn àyàmá nígbàtí ànẹ́sọ́lọ́ ní kó máa gbà lọ́wọ́ àwọn tánàbí ti jáde láyé eléyìí àsìkò láńlá ni ó jẹ́ tó gbogbo àwọn tàbí ànẹ́bì pátápátá ni wọ́n fẹ́ kò lórí pé àsìkò ni òun náà ló pàá bí wọ́n fi gbógun já àwọn tí wọ́n tí ó ní ìgbò bẹ́ẹ̀ zàbátà ń sọ fún àyí ẹ̀rù sallallahu alaihi wasallam èyí tá a ti pààrà láti bí ọ̀sẹ̀ mélòó tọ́lọ́ sáré sallallahu alaihi wasallam sọ fún wa pé wọ́n mọ ìsìláàmù lórí àwọn lórí ún nínú àwọn nǹkan márùn yìí tí ànábì sallallahu alaihi wasallam kà fún wa òun náà ní ìdáhùn zakat òun náà ní káyọ zakat ẹ̀ káyọ zakat nínú dúkìá wa ẹ̀wà ní zakata ń sọ fún wa yìí nínú ìtumọ̀ ẹ̀ ó lè yí gbogbo wa ìdá ń pè ní zaka òun náà làwọn onímọ̀ jú ewu wa wọ́n ní hisatun muqaddarah wọ́n ní òdíwọ̀n kan ní tó ti níye ẹ̀ òdíwọ̀n kan ní tó ti níye mìmárì mahfuz tó jẹ́ pé òní wọ́n dáa sọ yìí a yọ nínú àwọn dúkìá kan dáadáa sàlẹ́sà ni eléyìí túnmọ̀ fún wa pé kèése ní gbogbo dúkìá tọ́lọ̀ọ̀bà àlejò láti ogún fún yà ní dúkìá kan dáadáa sàlẹ́sà ni pé wọ́n ní mahfuz a sì máa yọ zàká yìí ní àsìkò kan dáadáa sàlẹ́sà ó túnmọ̀ pé kéèsè tó láàmà yọ zàká kéèsè ọ̀tọ̀ láàmà yọ zàká kéèsè tó láàmà yọ zàká tó zàká yìí bákan náà Eh, tútùrọ̀kú fi jihadin eh, maqsusa tàbáwà yóò zàká ìta nínú dúkìá wa tútùrọ̀kú fi jihadin maqsusa ẹ eh, àtọwà fún àwọn kan tó jẹ́ pé àwọn tàà dátà lẹ́sà àwọn ní àlàáfún ní zàká yìí tó tàbá gbọ́ àgbóyé eléyìí àlọ́ lè mọ̀ ìgbé àdínkàtà ń pè ní zàká òun náà ó ti ní òdiwọ̀n tààyọ̀ nínú àwọn kan nínú àwọn dúkìá wa lásìkò kan tàà lẹ́sà táwà lọ́lẹ̀ yẹ́ pé fún àwọn ìrìnà èèyàn kan táàlá sí àwọn ojú ọ̀nà kan àwọn ojúmọ̀nà kan dáadáa nínú ẹ̀sìn eléyìí ló ń túnmọ̀ fún wa pé àdúsàkátà ń sọ yìí ó ní bùkátà sí ká wá ìmọ̀ nípa ẹ̀ ó ní bùkátà sí ká lẹ́kọ̀ọ́ nípa ẹ̀ nítorí pé bóò láti ma dèdé òdíwọ̀n àti ká kẹ́kọ̀ọ́ nípa ẹ̀ bóò láti ma àwọn táyọ̀ fún àti kẹ́kọ̀ọ́ nípa ẹ̀ bóò láti ma dèdé àsìkò àti kẹ́kọ̀ọ́ nípa ẹ̀ so ọlọ́wọ́ bá àríkẹ́ ọláwá ṣàánú wa ó sàlàyé fún wa nínú alukur'an àwọn ìrẹ́ èèyàn táàyọ̀ zàká fún kákọ́kọ́ gbé e láti dẹun ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá jùwé fún wa nínú alukur'an nígbà tó ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá sọ fún anábì sallallahu alaihi wasallam ọlọ́wọ́ bá àríkẹ́ al-fuqara wal-masakin alákọ̀ọ́kọ́ ní wọn wọn náà ní alùpùpọ̀rá àwọn náà ní àwọn aláìní alùpùpọ̀rá wal masakin nínú èdè Yorùbá wa tálíkà náà láàmà pè wọ́n àwọn nínú ẹ̀fẹ́ ọlọ́wọ́n bá àríkọ́lá ìṣe tí ẹ̀ta bá pè ní alùpàpì ìdé tí ti ẹnu lágbára ẹ̀yìn kò sí tí ó jẹ kò sí tí

wọ́n ti aláfà ti polówó òun àwọn táà ń pa ọkàn wọn sínú ẹ̀sìn ọlọ́wọ́ bá àlejò ọlá àwọn táà rí pé wọ́n fẹ́ tẹ̀sìn àwọn táà rí pé ẹ̀sìn ọlọ́wọ́ bá àlejò ọlá wù wá bọ́yá wò sí òun náà ni òwá jẹ́ kí ẹ̀sìn yìí òun ò jó ní ẹ̀nu ọ̀sán wọn àbá àríkó bẹ́ wọ ní islam ó faramọ́ islam àríkẹta bá ṣe dáadáa fún látàá dáadáa yìí yóò tún pọ́ ọmọ rẹ̀ wọ ní islam nínú àwọn táàmọ́ ṣe dáadáa táàmọ́ fún ní sàkálẹ̀ àbáni tó wá gba ìsìláàmù lápòjúwé kò wá ní kankan kò ní kò ní dúkìá kankan mọ́ kò sí jíjẹ kò sí mímu èyí tó wá jẹ́ pé òsì tí ó fi wá lé padà síbi tí ń pọ̀ tẹ́lẹ̀ àbí tó tó fi wá tàn fẹ́ òrẹ́sì tó lóògbà òun náà lórí jẹ́ òun náà lórí mú yìí ọmọ padà bọ̀ wá akọlé mọ́ ọmọ padà bọ̀ wá afọ onímọ́tò láti gbá àtàwò mọ́ wọn ni káyọ̀ gbàgbà fún rẹ ní bẹ́ẹ̀ nínú àwọn ojúpọ̀nà táàmọ́ bí yọ kàkà ni ọlọ́run bá rí kí ọlá ní wọ̀ bí rí kọ́ọ̀dù nínú àwọn dáa máa yọ zaka fún àwọn náà ni ẹ tó wá wà ní ohun ẹ̀rú tó wà lẹ́rú tó pé ó ní dúkìá tí ó fi bọ́ ara rẹ̀ kó tí ó fi ọmọ ra ara rẹ̀ tí ó fi bọ́ fún ẹrú lọ́rọ̀ ara rẹ̀ nínú àwọn táàmọ́ yọ wọ̀fí ẹni tó jẹ gbèsè àwọn ọmọ yọgbà káwọn òun náà lówó lóòótọ́ tẹ́lẹ̀ ẹ̀yẹn kọ́ wá tẹ́lì sínú gbèsè tó jẹ́ pé àwọn onígbèsè ń fa káàkiri ó ti ta owó tó ní dúkìá kò sí nǹkan kan máa irú ẹni bẹ́ẹ̀ àwọn ọmọ yọgbà káwọn láti fi yọ kó nínú gbèsè wà fi tẹ̀lé àwọn onímọ̀ tún sọ́nà tó pọ̀ wọ́n ní nínú ẹ̀ òun náà ní káàkiri tẹ̀yìí àwọn tí wọ́n ń jagun tó jọ́nà ọlọ́wọ́ bá àlejò ọlá káàbí palẹ̀ mọ́ fún wa wọ́n fi ra nǹkan ya ní àti tí wọ́n fi lẹ̀ fámílì wọn àmà nẹ́zàká tí ojú pẹ̀lẹ̀ báyìí náà ẹ́ àbíkáfi kọ́mọ́síláàbí àbíkáfi fún àwọn káàbí ti àwọn nǹkan kan tó yẹ pé yóò sáǹfà ní báwọn èèyàn nínú àwọn nǹkan àlámàrí ayé wọn gbogbo àwọn nǹkan báyìí nínú àwọn nǹkan táàmà nẹ́zàká sí ni wà fi tẹ̀lé lílá ẹ̀ ọlọ́wọ́ bá àlejò ọlá ó tún wá tó fún ọmọ orí ìrìn àjò ẹni tó jẹ́ arìnrìnàjò tó jẹ́ pé òsì tí ó jẹ mọ́ òsì tí ó mú máa gbogbo tó palẹ̀ máa bí agogo ẹni náà lápẹjú ẹni fi bọ́yá ní rí àjò lọ àwọn olè wá ta lọ́nà wọ́n gba ogun dúkìá rẹ̀ kò sí kankan máa irú eléyìí ó ní bùkátà nígbà tó bá wá bá wa ọmọ ní àjò ní báyìí báyìí ló ṣẹlẹ̀ sí ni ó ní bùkátà ká fún nínú owó zàká àwọn eléyìí àwọn náà ní àwọn ará èèyàn mẹ́jọ tọ́rọ ọba àlejò láyúkú wa ipé àwọn máa yọ zàká fún tó jẹ́ pé tá a bá yọ zàká fún ẹ̀yí erigun kan nínú erigun ẹ̀sìn Islam wa òun náà láti sọ òun náà láti mú dúró tó jẹ́ pé àǹfààní wá pọ̀ lára àwọn zakai lára zakai yọ̀ yìí tó jẹ́ pé yóò máa lọ bá ẹni tó yọ yóò máa lọ bá ẹni wọ́n yọ ọgún yóò sì máa lọ bá gbogbo àwùjọ tí yẹn bá wà tí wọ́n bá ti yọ zaka ó jẹ́ tí yẹn yọ ẹ̀rọ bá rí jọlá zakata wá ń sọ fún àyí ẹ̀ ń dédé òdíwọ̀n tọ́lọ́wọ́ bá rí jọlá ní káyọ a padà sọ́dọ̀ àwọn onídíwọ̀n a padà sí nínú zaka òun náà ni ìtàpẹ̀ ní àlẹ́sìtàpẹ̀ òun náà ni 2.5% nínú dúkìá wa tàbá já dúkìá wa tàbá já sí ọgọ́rùn-ún àwà mú ìdálẹ́jì àbíkàtọ̀ pé ẹyọ̀ kan nínú 40 tàbá já ogójì àwà sí ogójì àwà mú ẹyọ̀ kan tó bẹ́ẹ̀ tàbí náà gbogbo tàbí náà ọlọ́ọ̀bà àlejò láti máa mú lọ máa ná kó bá ti wọ́ ìwọ lómi mọ́nà tó jọ́ ọ̀nà àwọn ọmọdé ẹyọ̀ kan tó ń bẹ́ẹ̀ òun náà ní kó fi yọ tàkà ẹwọ́n ọba àríkẹ́ láti sàánú wa òun náà ló fún wa ní dúkìá tọ́lọ̀ ọba àríkẹ́ ọlọ́bá ní ìbínà tó fún dúkìá gbogbo dúkìá yẹn ma jẹ́ àdílégì ẹmà kó máa wà sẹ́kò lábáwá ṣe ọlọ́ọba àríkẹ́ láwá ní káyẹ ọ̀kan nínú fọ́tí inú wa ní ìlà pọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn àwọn èèyàn wá ń sá mọ́mọ́mọ́ lè ríjì láti ẹ̀sẹ̀ gbogbo níbi ìzàká yíyọ tàbá yọ òní wọn dáyọ yìí òun náà láàyọ níbi ìzàká fìtọ́ àzáàgbọ̀lùfìtọ́ àwọn tó jẹ́ ìrẹ̀ bẹ́ẹ̀ náà nínú àwọn nǹkan zaka tó tọ́rọ yà lé lórí òun náà ni almawashi òun náà ni àwọn nǹkan ọ̀sìn wa zaka tọ́rọ yà lórí ràkúnmí ó tọ́rọ yà lórí màálù ó tọ́rọ lórí àgbò lórí àgùntà àti lórí àwọn ewúrẹ́ nínú àwọn nǹkan táyò zaka òun náà ni abdimal àwọn nǹkan tó jẹ́ nǹkan wóró ẹ àwọn nǹkan ògbìn wa tàbá ti gbìn tàbá ti kórè rẹ̀ eléyìí náà tún láti ní káyọ̀ zàká ń bẹ́ ọlọ́ọ̀bà àríkẹ́ látara gbogbo àwọn nǹkan ìfún wa nínú Al-Qur'an àwọn ọ̀nà láti ni zàká tó lè fòlì àwọn náà ni zàká nǹkan ọ̀sán ó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ obìnrin ò máa ipé gbogbo àwọn nǹkan táwọn rà láwọn góòdì táwọn fi tọ́rùn ní táwọn fi ń sọ̀tọ̀ gbogbo ilé iná zakawọ̀ tó láti ní kí wọ́n máa yọ zakẹ́ lọ́dọọdún bóyá wọ́n fi ń sọ̀tọ̀ náà ni àbí wọ́n fi pamọ́ sí ilé ni gbogbo bá ti wò jẹ́ tó bá ni zakẹ́ torí gáàlù òun náà ni àwọn nǹkan àlùmọ́nì tààrí lẹ̀ẹ́lẹ̀ tó jẹ́ pé àmì tó fi sílẹ̀ àmàlọ́lẹ̀ bá bẹ́ẹ̀ ẹ̀ zakẹ́ máàlì inú àwọn nǹkan àlùmọ́nì tọ́lọ̀ ọba àlejò láti sílẹ̀ ẹlẹ́ gẹ́gẹ́ bí gold gẹ́gẹ́ bí diamond gẹ́gẹ́ gbogbo àwọn nǹkan èsì ti ti bẹnu rẹ̀ lẹ̀ inú àwọn títà àmàyọ zaka ni inú àwọn tá àmàyọ zaka òun náà ni zaka tó owó ti ti jà ọ̀ òun náà ni àwọn owó tá a palẹ́sẹ̀ tá a fi ń ṣòwò ẹ̀ẹ́gbọ́n fẹ́ ń ṣòwò lápèjúwe 10 million ní 10 million yóò fẹ́ mọ́ bí ṣòwò kò wá sí 10 million ẹlọ́wọ̀ rẹ máa ń ti wà lórí àwọn owó tó ń ṣe káàkiri eléyìí náà zaka wọ̀ kí láti ní kéèyàn zaka rẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí òun náà ló ṣe pàtàkì káwà ìmọ̀ nípa rẹ̀ nítorí pé àìwámọ̀ nípa rẹ̀ kò ní jẹ́ káàkì ẹ̀sọ́ ọlọ́wọ́ bá àríjọ lábóṣe káṣe láàbá wá sí ẹ̀sọ́ ọlọ́wọ́ bá àríjọ lábóṣe káṣe ẹ̀yẹn àwà ní àwọn tọ́lọ́wọ́ bá àríjọ lọ́wọ́ àjẹ tó bá dìjọ́ ògbèdà ìyámà ọlọ́wọ́ bá àríjọ lásọ fún wa nínú Al-Qur'an ó ní walladhina yaknizuna adh-dhahaba wal-fidda ọlọ́wọ́ bá àríjọ lá àwọn tí wọ́n fi góòlì pamọ́ àwọn tí wọ́n fi fàdákà tí wọ́n fi pamá wà láyé fi kú náà bí tẹ̀bí ìlà tí wọ́n dá tó jọ lọ́wọ́ ọba àlejọ́lá ìtumọ̀ rẹ̀ náà ni pé wo yọ zàká tó yẹ kí wó yọ èyí nínú dúkìá wọn ọlọ́ọ̀bá àlejọ́lá ní ọba ṣíríhùn bí agbábin alim ọlọ́ọ̀bá àlejọ́lá ní ẹfún wọn ọlọ́ọ̀bá àríkẹ́ láyé ó yíwa gbogbo tẹ́kù pàmí ní góòdì sí gbogbo ẹ̀ ọlọ́ọ̀bá àríkẹ́ ọlọ́ọ̀bá yóò dàbínú náà ọlọ́ọ̀bá àríkẹ́ lọ́wà ní ọmọ bí mọ́ wọn lójú kánà bí mọ́ wọn ní gbogbo ara ẹ̀yìn yóò mọ wá túnmọ̀ pé àádá máa gàdá sílẹ̀ àbúsìkùn ìjẹ́ ìpamọ́ ìjẹ́ ìpamọ́ ìyàtẹ̀ ìpamọ́ fúnra ilé lẹ́yìn ọlọ́ọ̀bá àríkẹ́ ọlọ́ọ̀bá ilé ìfúwa láti lè bá jẹ́rù bàwá láti lè bá dáwà padà síbi tó yẹ ká òpó kan pàtàkì náà ló náà jẹ́ nínú òpó ẹ̀sìn wa àbúrò máa tẹ̀sí màtó náà bú wàá tẹ̀sí wùlá àyè wọ́n fún wọ́n lè sáré òmìnira lè fún ìlẹ̀. الله وعلى آله وأصحابه ومن والاه عباد الله اعلموا أن ما يتعلق بالزكاة من الأحكام كثيرة يجب علينا أن نرجع إلى العلماء حتى نعرف هذه الأحكام معرفة يقينية عباد الله اعلموا أن للزكاة أن للزكاة فوائد كثيرة ترجع أو تعود إلى الأفراد تعود على الأفراد والمجتمع وكذلك من فوائد الزكاة منها ما تعود على المزكي كما بين ذلك الله سبحانه وتعالى في القرآن العظيم في قوله كن بأموالهم صدقة تطهرهم وتزكيهم بها والزكاة عباد الله تطهر آه، قلب المزكي من الآثام والمعاصي وتطهر قلبه من الكفر والأنانية كما تطهر تطهر آه، قلوب الفقراء من الحسد آه، من الحسد والكراهية واعلموا عباد الله أن هذا هذه عدم إيتاء هذه الزكاة مما يسبب القلب وعدم الأمن في المجتمع وذلك لأن الذين يسبقون والذين يقعون في أنواع من المعاصي والجرائم هم يعتمدون على فقرهم يقولون بأنهم فقراء ولم يجدوا ما ينفق عليهم ولذلك يعني آه، أداهم الفقر إلى آه، السرقة وغير ذلك وغيرها من أنواع المعاصي ولذلك يجب على الأغنياء يجب على الأغنياء أن يؤدوا زكاة أموالهم حتى نعيش في مجتمعنا آمنين مطمئنين عليكم الله وبارك ولا أطول الكاف كفاء النبي صلى الله عليه وسلم عليكم في الله وبارك ولا صلى بارك ولا بارك أبي النبي أدعوك وأسمعوا إلى النبي صلى الله عليه وسلم في يوم يوم من القيامة أيام في الله وبارك ولا أول زكاة عن صحيح أول أيام كتير من تراواتي أبا من في أشياء تراواتي nítorí pé àwọn ìdájọ́ lọ́rọ̀ lọ́sàkà ìdájọ́ tó pọ̀ ní àwọn òbí tó sì ní àlàyé lóríṣiríṣi rẹ̀ ó wá sí pàtàkì gbogbo wa láti ní fún wa ká padà sọ́dọ̀ àwọn onímọ̀ ká lọ lè béèrè nípa gbogbo àwọn ọ̀gá tá a sọ yìí nípa ìdájọ́ nípa ìdájọ́ zàká ẹ̀yọ́ ń tẹ́lọ́ ọba ìjọlá zàká yìí ní ìkàtúntì bàjẹ́ lámà nípa ẹ̀ òun náà ni àti ní májẹ̀mú táàbì ìjọ zàká májẹ̀mú méjì náà ní fẹ́ wú zàká lórí gbogbo àwọn ọ̀gá tá a ti sọ yìí májẹ̀mú ni kòlúkù òun náà ní títà tá a wa ó ti wọ òdiwọ̀n tí sẹ̀rí àgbékalẹ̀ ẹ̀ ó ní òdiwọ̀n tí dúkìá wa gbọ́dọ̀ wọ̀ síwájú kí títà kan ó tó wọ̀ ọ́ tó dáàbò ní títà kan ó wọ̀ ọ́ góòdì ó lé òdiwọ̀n díẹ̀ àwọn nǹkan ọ̀sìn láti ó lé òdiwọ̀n díẹ̀ ẹ̀ gbogbo àwọn ọ̀gẹ́ títà yóò tàbá lórí ẹ̀ gbogbo wọn pátá ló lé òdiwọ̀n díẹ̀ tẹ̀ bá ti wádìí nípa ẹ̀ èyí tó gbajúmọ̀ tó wá yọ ní kàkà òun náà ní ìgbàgbà wọ́n nílé èdè owó tó wọ́n yóò wọ̀ nígbà kó fi wọ́n láti gbọ́dọ̀ àwà yìí òun náà ní kéèyàn ní two million twenty one thousand eight hundred and forty naira láti gbọ́dọ̀ àwà yìí bẹ́ẹ̀ bá ti ní two million twenty one thousand eight hundred and forty naira tó wá ní irú eléyìí ti fi kọ́nà pé májẹ̀mú kan ti pé nínú májẹ̀mú kí sàkájú jọ̀rọ̀ yẹn léèrè ẹlẹ́ẹ̀kejì nínú májẹ̀mú òun náà ní sùúrù ìhàwù òun náà ní kí àti ọdún kan ó yípo lórí owó dàgbọ̀ yìí nígbà tó nílé tí owó dàgbọ̀ yìí lónìí ọwọ́ àgbà ọdún kan wá yípo lórí ẹ̀ èrò eléyìí ń láàbì nípa ọkọ̀ yọ kàkà lórí ẹ̀ ọdún kan wá yípo ó ti wá lékún sí ó ti pọ̀ sí ó yọ kàkà rẹ̀ papọ̀ náà ni ọdún kan wá yípo ìjọba ti wá gbọ́ àdúgbò owó yìí wá pédè tí ò di wọn kàkà má tó fi gbé ọdún yẹn kọjá ìrẹ̀lẹ́yìn náà àdébísà àkáwò àmọ́jẹ̀ òfẹ́ yìí ó ti pàtàkì púpọ̀ káàmà àtàkàrí pé owó olúkí àwa owó ọdún tí ó ti wọ́n dáa sọ yìí láti rí pé ọdún kan yìí kò ló yẹ òbí wọn dáa wá sọ yìí àmà ìlà àmà yíbọ̀ ni nítorí pé bí góòlù bá dé ní bá dé ní eré sí bá dé lókè sí òun náà ni ó máa ń ṣe àyípadà òǹkàtà sọ yìí alátara àti eléyìí láti nínú àkámọ wáyìí lọ́dún lóṣù yìí kí gini zakati ìwúrà àwọn ọmọ yìí a máa wá díẹ̀ lọ́dọ̀ àwọn mímọ̀ a máa wá díẹ̀ lọ́dọ̀ àwọn àbá ẹ̀rí ọlọ́ ọba àdìjọlá zakata ń fún ara yìí àǹfààní rẹ̀ pọ̀ nínú àwọn àǹfààní ẹ̀ ìgbẹ́ tó jẹ́ pé àǹfààní yìí yóò máa wà fún ẹni tó yọ zaka tó yọ zaka owó rẹ̀ àǹfààní yóò máa wà bẹ̀ fún àǹfààní ó máa wà fún ẹni tí wọ́n yọ zaka fún gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àǹfààní ó sì máa wà fún àwùjọ tí wọ́n bá ti yọ zaka kí ni àǹfààní tí ó máa wà fún tó yọ zaka òun náà ni pé zaka yìí

yóò wà yóò wà yóò jẹ́ kan nínú àwọn mùsùlùmí òdodo tó jẹ́ pé ó pé orígun èyí tó ṣe pàtàkì nínú àwọn orígun ìsìláàmù ẹ̀ ó pé orígun ẹ̀lẹ́gbà tó jírun tó gbáwẹ̀ tó ṣe tó ṣe ìdáradà láìláìlọ́lá wọn náà dára sí ìlà ó tún wáyọ bàtà nínú owó ẹ̀ eléyìí yóò jẹ́ kí orígun ẹ̀sìn rẹ̀ pé àwọn orígun ẹ̀sìn táàtọ̀ yìí táàtọ̀ ní sàkùn ní sàkáyì kéde gbogbo èèyàn pátápátá òun náà lọ́wọ́ ẹlòmí tí ó fi jáde láyé kò nílé kò níyọ zàká àìmọye èèyàn tí ẹni ò níyọ zàká àmọ́ ọ̀tọ́lọ̀ ọlọ́ọ̀bá àríkẹ́ olóòtú yìí nítorí pé kò sí kíni nítorí pé kò lágbára rẹ̀ àmọ́ ẹni tó bá wá lágbára rẹ̀ nínú àpàtí tó wà ń bẹ̀ fún ọ ni pé ìwọ tún ṣe èyí tó ṣe pàtàkì náà àwọn orígun ẹ̀sìn Islam tó nínú àwọn àǹfààní tó wà bẹ́ẹ̀ nu nínú àwọn àǹfààní tó tó wà bẹ́ẹ̀ òun náà ni pé ẹni tí bá yọ zàká yóò ní fọkànbalẹ̀ ẹni yóò balẹ̀ ní gbogbo àwùjọ tó bá wà yóò rí fọkànbalẹ̀ látara tó kíni ó pé òfin ọlọ́wọ́ balẹ̀ fi ọlá yóò sì rí fọkànbalẹ̀ látara tó kíni ó ṣe ẹ̀tọ́ àwọn aláìní fún láwùjọ nínú àǹfààní tó wà ní ìzàká yíyọ fún ẹni tá a yọ zàká fún òun náà ni pé a ti sàánú rẹ̀ òsì ti ń bẹ lára rẹ̀ a ti bá gbọ́ bùkátà rẹ̀ àǹfààní lálárẹ́lẹ́ ìjẹ́ fún ẹni tá a yọ zàká fún nínú àwọn àǹfààní tí bẹ láṣẹ pẹ́ntà ìgbàgbà fún òun náà ni pé yóò ṣe ìjọsìn ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá ní rọrùn fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nísìnyí á jẹ́ àmú kò jẹ́ kó sí lọ́wọ́ bá àríkẹ́ ọlá bó ṣe tọ́ bó ṣe kó sìn ájẹ́ àmú kò jẹ́ lórí òsìn lásìkò ájẹ́ àmú kò jẹ́ lórí òsìn ọlọ́ọ̀bà àríkẹ́ ọlálẹ́sọ̀ rẹ̀ bóṣe ẹkọ́ fún tàbá wáyọ̀ tàbá fún tẹ́lẹ̀ lásìkò bẹ́ẹ̀ yóò tún yóò rọrùn fún láti pè ìjọsìn ọlọ́ọ̀bà àríkẹ́ ọlá ní ọ̀nà tó tọ́ àti lọ́nà tó yẹ nínú àǹfààní tí eléyìí tún máa ń ṣe fún yàn tó jẹ́ pé wọ́n yóò fọ ọmọ kò níbi ahun yóò fọ ahun kò nínú ọ̀tá rẹ̀ wàlhánà ní ìyá ẹ̀ẹ́gẹ̀ mínika ìmínika ẹ̀ẹ́kẹ́lò bí ọmọ ní kẹ́ni má ní ẹ̀ẹ́sáfẹ́ ẹ̀bá tí yọ zàká yóò máa kò lẹ́bí ìyàn gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ìdàkejì ẹ̀ yóò fọ ẹ̀gà ìmá pẹ̀gẹ́ ní yóò fọ ọmọ kò ní inú ẹ̀mẹ́ ta fún ní zàká tó bá wá kọ ìmá pẹ̀lú ẹni kó bẹ́ẹ̀ yóò fọ alkaraha àwọn alkarahiyya ìmá kórìíra ẹni yóò fọ kó nínú ọ̀tá rẹ̀ àwọn olówó tí wọ́n lówó tí wọ́n yọ zàtàbà wọn tí wọ́n jẹ́ tàríkà láwùjọ àwọn tàríkà ó máa kórìíra wọn wọn ò ní fẹ́ dáadáa fún wọn tábùrú bá ṣẹlẹ̀ fún wọn ká ó ní ẹ̀ ọlọ́lọ́mọ tó ti rówó rẹ̀ ẹ̀ tábùrú bá ṣẹlẹ̀ sí wọn ó lọ́lọ́ mú gbogbo àwọn nǹkan wọ̀nyí àǹfààní ló jẹ́ fún aláwùjọ nígbàtà bá ń ṣàánú àwọn tàríkà nígbàtà bá ń fún ẹlẹ́tọ̀ọ́ wọn àwọn náà ni wọ́n máa jẹ́ ẹni tí wọ́n máa sọ wa láwùjọ wọn ò ní kẹta kúrò tẹ̀lẹ̀ sí wa wọ́n fẹ́ sí dúkìá wọ́n máa dàgbà sókè nítorí wọ́n máa tóbi táwọn náà ó ti máa rí jẹ wọ́n máa tóbi táwọn náà ó ti máa rí múnu nígbẹ̀yìn nínú àǹfààní bí bẹ́ẹ̀ ti sàkáyíyọ tó jẹ́ pé àǹfààní yìí yóò padà sí ọ̀dọ̀ yóò padà sáwùjọ tí wọ́n bá ti yọ zàká òun náà ní pé ó gba àwùjọ tí wọ́n bá ti yọ zàká irú àwùjọ náà nǹkan tá ń pè lóṣì yóò kéré àìríjẹ àìrímu yóò dínkù tí àìríjẹ àìrímu bá ti wá dínkù ìgbọ̀kànbalẹ̀ ó wà láwùjọ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ti tẹ́ láàbí káàkiri láwùjọ àwọn tí wọ́n ń jalè ní àwọn tí wọ́n ń gbẹ́sùnmọ̀ mí àwọn tí wọ́n ń jìyàn gbé àwọn tí wọ́n ń ṣe ríṣìíríṣìí nínú àwọn aburú tó ń kálùkù wá gbà láwùjọ yìí kò sí tó ń kálùkù wọn fara sí tó tààrọ pé kíni tó yẹ pé àìríjà àìrímú ni ẹlòmí òní mo ti parí iléèwé láti yọ nígbà yìí ṣiṣẹ́ ẹlòmí wá ebi ń pa mí ẹlòmí òní kọba eríṣìíríṣìí nínú táwọn yóò máa fara sí látara pa àwọn òrìjà àwọn òrìmú bó ti ẹ̀jẹ́ pé ṣẹ̀rí àìsíláàmù fún wa lẹ́sìkúsì eléyìn àìríjà àìrímú ní kó máa wá lọ lè ń jalè àìríjà àìrímú ní kó máa lọ sí yahoo tó jẹ tó jẹ náà ní 10 million 100 million táwọn èèyàn jí gbé nínú àkáǹtì alákàáǹtì àìdíjà rímú kò ní ká máa lọ sí dánàdánà ká máa wá sí àwọn èèyàn gbé lójú ọ̀nà káàkiri ká máa béèrè millions of naira lọ́dọ̀ àwọn fámílì àwọn tá à ń jí gbé gbogbo àwọn nǹkan wọ̀nyí àbẹ̀sí ẹ̀sìsì fún ìyà níwájú ọlọ́run ọba àríjọlá ṣùgbọ́n àwùjọ tá a bá ti yọ zàká a rí pé yóò ti gbogbo àwọn nǹkan báyìí kù òsì tó bá ti wà ní ọkàn tó bá wà ní pèsè ayé èèyàn díẹ̀díẹ̀ ẹ̀ tó sì bá ti wà tí mọ́ni bá tún wá lẹ gbogbo àwọn nǹkan wọ̀nyí yóò máa tètè wà mú ṣètánì máa pé irú ẹni bẹ́ẹ̀ lọ síbi ìwà tí ó dáa ó lè jẹ́ pé torí brẹ́dì torí àìjẹ́ ló fi jí brẹ́dì lónìí tó bá tún di lọ́la ìtàlẹ̀ ó tún sọ mú pé tí tó jẹ kalẹ̀ lọ́túnla tó bá tún di yá ìtàlẹ̀ ó tún sọ mú pé tí tó fi tó àwọn ọmọ rẹ̀ yí tí wọ́n ó fi dolówó tí wọ́n ó fẹ́ ni so bí ó ti máa develop díẹ̀ díẹ̀ nù àwọn tá a bá tètè kọ́gbù ẹ̀ láti ilẹ̀ fún pé gbogbo omi tí àwọn tí ó ti bá ti dínkù a rí pé wà bàjẹ́ máa dínkù rí ẹwà àwọn ilẹ̀ lágbáwá ẹwà àwọn ìlú mi káàkiri tó jẹ́ pé àìríjẹ́ àìrímú ẹ̀yẹn ọlọ́ọ̀bà àríkẹ́ lábá wọn fòfin sí kò sí nǹkan àríkẹ́ lábá wọn fòfin sí táwa náà bá ń tẹ̀ lófin ọlọ́wà alẹ́kẹ́ láwùjọ tàà wà yìí òsì òkè ó sì ò bá kálẹ̀ fẹ́yẹn yóò sì dínkù níwọ̀nba ẹjẹ́ káà náà ogun olówó tàà ní Nàìjíríà àyíká gbé nínú tí wáyé gan káwòye olówó tàà ní nìlọrin tí wọ́n lẹ́sọ̀ fún oyọ zaka ẹ̀yẹn tí wọ́n ń yọ zaka wọn láti ìgbà tó oyọ tí wọ́n ń yọ fáwọn tó yẹ kí wọ́n yọ fún eléyìí náà ní àdánwò ni ẹ̀yìn ọ̀dọ̀ làwọn tó yẹ káyọ̀ zàká fún àwọn kan ni wọ́n gbà tí wọ́n máa lọ fi gbọ́ bùkátà bí wọn àwọn tí wọ́n ní bùkátà wọn lẹ́tọ̀ọ́ sí tí wọ́n gbà zàká àwọn náà lẹ́lùmí ní òtún máa lọ lè yọ zàká fún ẹni tó náà rí jẹ torí mu níbolo fẹ́ wa níbolo fẹ́ categorize ìnáwó mọ́sálásí yìí tó náà rí jẹ sí rí mu tó ní mọ́tò tó kọ́lé tí ń ti ṣiṣẹ́ ó wá lọ lè pé zàká fún ààyè wolo kayú ìmáàmù sí tó fi yọ zàká fún òkúrò àwọn nǹkan báyìí ìmáàmù tó bá tó wá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 اللهم انصر الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين اللهم ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك قوم إلى صلاتك